This audio is brought to you by MDPU Recording Studio. Please consider donating to help our running costs and future projects by visiting www.smartwatch.com slash donation. Abandon. Àǹfààní Ṣírọ́pù àǹfààní wà kúnà dín kúlù ìrọ̀lá. Abandon àbúrò àìsàn abandon bẹ̀rẹ̀ àbáhàn olómọdé. ومسلم هذا درجة بقى فإن انتهوا أن رفع فتاوى آه، أنا أبن جريكو أنا أبجعل أنا أبجعل كم لكي ومسلم هذا فلا عدوانا إلا على الظالمين ẹnna ẹbẹrẹ ma ẹnyin sẹ ọdọwan wọn kakọ ọdọwan ìmọ̀ọ́nà ọjọ́ disgrace ẹnyin ẹbẹrẹ ma nyọ ẹbẹrẹ nọrọ alabọọlù mi ẹwọ ní mi náà ìmọ̀ọ́nà ẹkẹ náà tó mọ̀ nígbà tí lọ́wọ́ nǹkan ọ̀hún wọ́n máa ká ọ̀hún ẹ̀mẹ́ẹ̀dọ́ àmọ́náwọ̀ ẹ̀rẹ́ mẹ́rin àwọn èkúrò wà lóyún ọ̀rọ̀ àbúlẹ̀ mi na ọ̀rọ̀ náà the greatly ẹ̀dá ara nù ọ̀rọ̀ ní sọ́nà kan tó wọ́n á ti bọ́ sílé mo tẹ̀ kí wọ́lá òjò wa ìlà àlàbọ́ọ̀lù mi àmàlẹ́ mẹ́ òmùdùn náà wọ́n ti hàn láwọ́ta ẹ̀ta ọ̀rọ̀ ìrẹ̀lá lọ́rọ̀ lẹ́kẹ̀ ẹ̀ níwọ̀n ní mo ní then ẹni tí a ń ana abẹ́ ọ̀rẹ́ fẹ́ ẹ̀rẹ́ mẹ́rin alọ́gọ́lé ń yé lónìí náà. tó ìmọ̀ iná táìmù náà kẹsẹ̀ iná ẹ̀rọ àwọn ọ̀rẹ́ máa wà wúrẹ́ máa pàlátà àtàbí. àwọn èèyàn fún àkà ọ̀rọ̀ wọ́n níta ayẹ̀mọ́ mi ìmọ̀ tó àwọn akẹta ànàbù mọ̀tò tàbí àyànà nìkàbọ̀ bẹ́tẹ̀ kẹmílẹ̀ kàkà lọ́kọ́ tó lé tó sọ́dún ilé láàbù lọ́dún ẹ̀rí kọ́ tó lé ọ̀nàkó ìwákọ̀rọ̀ kọ́ ní jùlọ mọ́ ìyẹ̀lú náà tó lé tó lé kúrẹ́kọ́. ka àyànà mọ̀tò ẹ̀ ilé ìgbọ̀lá kúrẹ́ sẹ́nu kúrẹ́kọ́ sí ó tà wọn òun yẹn náà kàtó sọ́ọ̀ káàyà ẹni ẹni sírọ́ọ̀tù làǹbà lọ sọ́ọ̀bù náà kàtó sọ́ọ̀ wọ́kọ́ tó lé mùsùlùmí náà káàpátá kàmá ìkọ́ tó lé ọ̀nàkùn káàpá.

bale sun yi lajin an yi alusuna na jarira an yi alul hizbu an hizbu tahrir ina ne wani afai orishiyar problem problem ne daga alfilafin lilfilastiniyin da kuma jarira palestine mana wukọ of the for the palestinians and for the jews eh eh alfilafin lilmuslimin and the

أمن دون وتعالى بقى وعلم أن الله مع المتقين آية ندني ما نزل تنكيني كملنا يا أنا يا أبي نوي إيه دي أنا كي هم هم متقين إن سورة التوبة دون بنا وتعالى فإذا انصلح الأشهر الهرم فاقتل المشركين حيث وجدتموهم وهجوهم وانصروهم وقعدوا لهم كل مرسل فإن تابوا وأقاموا الصلاة وآتوا زكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم سمع جملة سمع كفاني عين لا يركبون بمؤمن إلا ولا ذمة وأولئك هم المعتدون ومر سبحانه وتعالى تعطى فإذا انتهت فإذا انتهى الأشهر الغرب فإذا صلح الأشهر الهرم الجاه رأس الرومي من أغنائك أو بحرام ويكا آن وين ومريد سبحانه وتعالى أرضى إن عدة الشهور عند الله إثنى عشر شهرا يوم خلق السماوات والأرض منها أربعة حرم فلا تظلموا بهن أنفسكم ومن سبحانه وتعالى أوكا هو أمان يتجمري هو أمان يتجمري هذا أولادان أمري من أولاد تتعمل لتيس أرضوان نمري كإنا نعنينا إنا نأتي بأي هو رنا كيزيزك أظامي أظامي لنا أنا بمحرم رجب ذو القعدة ذو الهجة محرم رجب ذو القعدة ذو الهجة owó náà ni òkú mo ní yìí ẹ máa kọ̀rọ̀ fún náà ẹ máa jà àbí náà owó ẹ̀ nínú mi. àgọ́ ọdọ́ mo ní tìáta ní ti lọ́sí tó gbọdọ̀ pẹ̀lú ìlà sọ́lọ̀ aṣọ́rọ̀ kóró ní sùúrù ní ara àtọ̀hún mọ̀ wọn ẹni bá jẹ nù wíwá kó inú wọn náà ni ẹ́ tọ́kítọ́ lè mọ̀ṣẹ̀lẹ̀kì náà ayé ti wàjẹ́ tó mọ́ ìlú àyàbí mọ̀ṣẹ̀lẹ̀kì zawani ni duwa improve ne nínú ara ni lọ́wọ́ àbúwọ́ ilé wọn ẹ̀mí ẹ̀rọ yà sáré sáré wà rẹ̀ ọlọ́wọ́ ara bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní ọ̀nà ọ̀rùkọ́ wá sí hálàkà ní bẹ́ẹ̀ zawa ilé wọn ni ọmọ yà kàrí ẹni tó mú rẹ̀ sọ́lẹ̀ sọ́lẹ̀ wọ́n rà mọ́ wọn ni wọ́n kú dùn láwọn kúlẹ̀ mọ́tọ̀ ọ̀rọ̀ mani sẹ́yìn sẹ́yìn kàláwò sẹ́yìn ọ̀ká pẹ̀yàwó mani dáńgánà wọ́n kú dùn láwọn kúlẹ̀ mọ́tọ̀ dùn mani bẹ̀kú ẹ̀lú ẹ̀ náà bọ́rọ̀ tọ̀ wọn náà wọn máa ní kóòtù kẹta rẹ fún wọn ó ti wọlé àbò gbára wọn ṣáàtú lé wọn ni. àyìn tẹ́lẹ̀ kòmólè mọ́ ní wákà wọ́n kòmólè náà ní kì í mọ́ ká àlọ́ kòmólè àfẹ́rẹ́ mọ́ ọ́nyà kòmólè náà bá ara ẹ̀rẹ́ ní àmọ́ fún ọ̀tọ́ ọ̀gbẹ́ bá àwọn ọ̀dọ́ ìjẹ́yà lọ́tún rẹ̀ kà sọ́bùrù àlàálẹ̀ yá. òkú òmùrí yìí jẹ́ ọ̀nyẹ́nẹ́ أو هذه سمية إيدي سمية رضي الله عنها ìmáyì èyí jẹ́ ọ̀nìrìnrìn dáṣe máa ń ehi ẹ̀hìn dáma ń tó yẹ lọ́nà dáṣe bẹ́ẹ̀ ní sẹ́wọ̀n lọ òbọ̀dé rẹ̀ máa dáṣe láhùn wọ́n hàn dáṣe máa ń tẹ̀ ẹ̀hìn tó lè wọ́n rẹ̀ obere dákú òbó rẹ̀ mú dáṣe ọ̀dọ́ rẹ̀ máa dáṣe láhùn wọ́n rẹ̀ nì wọ́n wọ́n ayé hot power hot power wọ́n rà hùn náà

aban ọkata ihe ọsẹ mmadụ enwere ike na eri ruo hala na ya mere kọnyá ma ka na mike dapụ ya hen dapụ obo ihe nọ ne dapụ ya dapụ obo ya dapụ ya dapụ ya only ihe the expand dapụ ya dapụ daka abuja haldara da doka yiwa hula jiya na don ashhadu an la ilaha illallah why the nothing ọ̀hán eléyìí ti lè ra oríṣi ní òbí lájọ wọn ní iṣẹ́ nàìjíríà àmì wọ́n wọn òun ní ìjẹ́ àmà ní sọ̀tàn ìjọ tó mórí kìí sọ̀rọ̀ àtọ́bù àwọn tó ń lò wíjọ orí ti yánu wíjọ náà wọn náà ra ọ́ọ̀mì sọ̀nà jẹ́ ẹ̀sẹ̀ lónìí lọ́wọ́ fún ọ̀rẹ́ náà láti dúró de láti dúró àríjì rẹ̀ kàmì lábẹ́ ìdábàá wéèrè lọ́wọ́ àrùn ọ̀ pé ra màá hà lákọ̀ọ́nyà nù. adan manaz adan ni ko da sangule tan do de wa na din adan on do boy la da me ho na din wa na din an hon islam na ashhadu an la ilaha illa allah wa anna muhammadan rasulullah da me sai ham antum ya fara hun doka ya amar ewa amar na wazi ya sai amanya na otu mee ya na mani ma da ma ne zada dokunte yi kiwo ya asaburo yisi ya fa inna mawqida kumul janna al janna wutu jawo ne no muri ra ka ali ala ko abun to muri wa wa ya owo ene ti ani taman kwakin na oburo brakin na ka

ẹ̀ka ṣẹ́dùn láì lẹ́yìn náà ọ̀kẹ́ kóòrùn kóòrùn ààbò yìí ẹni ní wọn tó lè hádọ́ kó kára tẹ́wù ìwọ̀n dáwọ̀ wọn tó mọ̀ nípa sọ́ọ̀bù. sàhábẹ́ yọ̀nà là bẹ́ẹ̀ ajá ẹ̀kára kẹ̀nẹ́kà ó tà ní ẹ̀hẹ́n wọ́n kọ́ ẹ̀dùn muhammad rẹ̀ ẹ̀ ọ̀wà ni lọ́dà mi ní ọ̀wọ́ ni wọ́n ni mú ẹ̀kẹ́rin àwọ̀ ẹ̀ka sùúrù ẹ̀hún muhammad ojú ẹ̀hún ọ̀dẹ́ni ẹ̀fẹ́ abúlé ẹ̀hún then my story tell us then hore ẹ̀hún ẹ̀ka káì wọ́n di muhammad ọ̀nà ọ̀nà ẹ̀kú sika yìí àwọn èèyàn ẹ̀hún ẹ̀wọ̀n bìbí dà sí ike ọ̀tọ́ ahọ́ ẹ̀ka ọ̀ ẹ̀kí sẹ́yìn kọ́ wáyé káì ọ̀yà ọ̀yà àmẹ́yọ̀ ọ̀nà ọ̀bẹ ní

assalamu alaikum ya rasulullah azara wala awon ahiri don to mun ya ahiri on to wala sabe na ya to ahiri o mara sa lo ko muri salam na en to muri de won non to muri na ida ida na sabe ni lo ka ah wa alaikum assalam lo man ni mo yen lo ka sabe na ni shehi ẹ ṣe ọdún náà hàn gánà wọn ẹ mẹ kọlù bàǹtí dákọ̀ọ́ fún fáyà náà lẹ́pàdà ń dẹ́ àná ìṣàlá ọ̀tàlá ẹ máa ń fi mi lómọrí pa àyìn gbogbo àgbọ̀n rẹ̀ dáhìn mú gbogbo àgbọ̀n ẹ lómọrí ọ̀nàta lọ́pọ̀ àyìn dáhìn pé nìkú rẹ̀ ẹjẹ́ iná kéde fún mi ṣe kú kórè dìdàbẹ́ tọ́ ilé ní dání kí gbogbo àdìdàbẹ́ ẹ̀ idó ń tó mú tó mú rí kàá ló ń tó mú mi nìkú rẹ̀ ẹ̀ gbogbo àdìdàbẹ́ ilé ilé tìbí tí wọ́n máa náà máa kẹ̀kẹ́ náà ọ̀rọ̀ ẹ̀ àbọ́ọ̀dù ọ̀ka àrùwá nìka wẹ́ẹ̀rẹ́ anáwí arjahul akwai ẹ̀rẹ̀ mẹ́kàkà ààrẹ ẹ̀rọ̀n is abrogated lẹ́rẹ̀ ní kìí not abrogated ka ọmọ ya wìta ilé ìjì náà dọ́nàwẹ́ ìsẹ́jì ọ̀rọ̀ ìsúnmọ́ kanáà sẹ́jì bá àbàdẹ́mù nìkan ní sùúrù dẹ́ndú àwọn e a ìyàdàdà lè ní sùúrù lẹ́yìn ara máa ń abánowó yìí sí lọ́kà tó àwọn àti ọlọ́wọ́ ọ̀nà àmì ń kó má kàn ní àṣẹ ànẹ́sẹ̀ dáadáa ní sọ̀nà dọ́ lẹ́dọ̀n dáàfin àrọwà dáàdọ́wà ahọ́n ẹ̀kọ́ ẹ̀ ní dáàdọ́ ara ne wò dínà ní. ìjẹ́ tùmọ̀ dínà ló mú rí ni. lọ́kọ̀ wúlìnà lèlèdínà kùtìlù bí annahum zulimu wa inna allaha ala nasrihim laqadir omori kan náà ti ọ̀nà grant permission yẹ̀rọ náà ẹ̀ka àmọ́ni òpèjà rẹ̀ àkọwà rẹ̀ ọmọ kanáà omori kan náà domorika bọ́ọ̀rán wa inna allaha ala nafrihi laqadir pàtàkì tààrà mú kún lórí èké ìjẹ ọ̀nà ọmọrí ọ̀nà ọ̀nyún kata ẹni ọ̀rẹ́ mọ̀gún bọ́ọ̀yọ̀ ọ̀rún kata ọ̀rẹ́ ní ẹ̀yìn tẹ́lẹ̀ gbọ́wọ́ wọ́n hẹ̀rẹ́ ni ó rata ni ìgbéró kẹta bá pọ̀sẹ̀ kọ́ọ̀lù wọn á pèrè pèrè tọ́lẹ̀ pèrè mú kẹ̀kí ní ìhẹ̀ náà ya ìtìtáì تمرك تؤمن أزوج أنا هون عمل جن فإذا انطلق الأشهر الحرم ويري جمعنا هون وهنا كا أو به وهنا كا كذا نان جارت هون نني فاقتلوا المشركين حيث وجدتموهم ومن وعطوا هنني إلو علي مشركيني وانني وخذوهم واقتلوهم ذو ظانني ذو جوانا بسجني وقولوا لهم كل مرصد ثم انبتوا إذواني every

kakú kúndó mú ní kí andré kú tó ọgbọ́n tàyè ọ̀nà èrè arúnẹ́n arúnẹ́n anáìkàká ẹ̀ má ní ìbìrọ̀ náà wẹ́rẹ́ alùpàkà kú ìkáàbìrì àmà ọ̀nà ìkáàbìrì òwò kó mọ́ ní àmà àgùkà wà àwọn yàrá nìyẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ náà máa ní àmà ìyá mi yàrá bí àwọn yàrá ilan wala zimma omori ẹnlẹ mara dikaye ẹnna respect iza yẹnyi ẹnna give respect ẹnna attach importance to iza yẹnyi yẹn náà kọ ọdọ ilan lóòrò wọn bá gẹn wala zimma alukóyin kọ́mẹ́nà ti náà kan náà kàtà nyẹra zi bẹ́ẹ̀ ayé nyẹra zi ìmàna they would respect ẹ̀rẹ̀ wọ́n gẹ́ they would still fight you àyè kúrẹ́ dáàbì ẹ̀rú enere na respect ka anyị ahad wee ka anyị ahad anaghị n'aka na nne ọnụ zimma ọnụ omori aka ịrọ anyị ka bọdị na-ese ihe kwuo asa akụnye na n'aka na nne dasa anyị daka ya esi dena ni ile kumuri ni yangu ya dena wa bahani umuri kono na ile ni ukurai ke eh, ke ruwa gen wedu wana la wedu wana makande mana yeye ọrẹ ti lọ jẹ arẹkọ ọrọ mi hajj náà kàtàrà ní káwọn yẹrẹ kó láti ẹni tó wọ́n tẹ́ sẹ́yìn yẹ ọ̀dọ́ kúta nàìjíríà náà sáyẹn yẹrẹ kó ọ́ mi tú yẹ wà ẹ̀rẹ́ rẹ̀ yìí. lọ́mọdé ta wà ó láì kà hóun mọ́ọ̀tà dùn wẹ́rẹ́ wa ẹ̀dẹ́mẹ́ ẹ̀dẹ́mẹ́ mẹ́hẹ̀ ẹ̀ rẹ̀ àmà ní bọ́lí tẹ̀ ní ẹni tó ti nù dáhàná lọ́mọdé tó náà ọ̀dọ́ àdọ́kà ẹ̀yẹ kọ̀tùnkùn yàkúrò lákùnmùn àdá wọ́n yẹ́ tuntun ilé ikú wà ẹ̀díyàwó بالسوء وألزمتهم بالسوء ودوا لو تكفرون أما يكون تعالى وكا وإذا ما دمك يقول قوم للموت وإلكم بلانا إن يصفوكم وما لنا مواني then any urban the world ni yakunu lakum aada then ni continue or ni show any eyeyin eyeyin ويرجو إليكم أيديهم وألسنتهم بالسوء dure ka ube nime ne ya se si kwen kata tu nkoro ẹlọ́sàn ẹjọ́ ọbẹ̀ ẹlọ́sàn tẹ ẹwọ́ ẹ̀kọ́ ẹ̀wà ń tí ẹlọ́sàn tẹ ẹ̀kọ́ ọmọ ẹ̀mú ẹ̀rẹ́ fọ́ọ̀rọ̀ kẹ́nẹ̀ ó ti lọ jẹ́ wà á sí lẹ́tọ̀hù inú wọn lè ẹgbẹ́ inú wọn lé nínú ilé ẹ̀mẹ́ka ó ń tó mọ́rí rí ọmọ àwọn ọ̀rẹ́ ní ààrẹ kọ́ńtọ́mọ́rí oníṣẹ́ ọ̀rẹ́ ní ààrẹ kọ́ńtọ́mọ́rí ní ìtọ́pá ní ẹ̀ẹ́kẹ́ náà fà náà kúrò abu mene no mori ya anyo kala akore ko ga akore ko do mo ne wata awo no da ba walid ibn mughira alayhi lanatullah walid ibn mughira ndo le ndo ko majnun do mo tuana ka toy nun <laughs> nun umuri ko no àti kọ́là máa náà tẹ̀lé sá ọ̀nà òsì èkú wà máa yẹ sùúrù nà àti tọ́ni kọ́là wọn náà tẹ̀lé ọ̀nà òsì èkú tó mú yẹ kú bẹ̀ẹ̀ta nù ọ̀yẹ́ ti kílẹ̀ à kó lè ká máa ń dàbí ní ìmọ̀tẹ̀rọ̀ bí ká di màjúnù ẹ̀wọ́n tó mọ́ ní káyà tó fà wà níbi yọ̀ ẹ̀bẹ̀ kọ́ ètò òní. àwọn ní hẹ̀nẹ́yìn wà ìnàkàlà àlà gbólùkìn àbí inú lọ ní tìwé gbáwọn ní hàn náà ẹ̀wọ́ nye gbogboro ẹ̀wọ́ awọ́ra haman ẹ̀wọ́ kékeré àárín ní ìrẹ́ kàkà sí morality ìrẹ́ difference you are at the peak in fact ẹ̀wọ́ tí wọ́n sọ lọ́lọ́ sọ́lá ẹ̀wọ́ bí paragon of ìtú wàá yẹ ká ó fọ́ ọ̀bẹ ọ̀dà ẹni náà you are the paragon of decency you are the paragon of good morality you are the paragon of ìdáná etiquette ẹ̀wọ́ tí wọ́n sọ lọ́lọ́ sọ́lá ẹ̀wọ́

àtọ́rẹ̀ pàtàkì ọ̀hún fúnlẹ̀ sáàfẹ́ òun lè ṣe oníbìrì jọ́sán kí wọ́n ṣe èdè mi wọ́n yẹ kẹlẹ̀ rẹ̀ dáná kọ́ ilé tí ó ṣe dọ̀ọ̀rẹ́ ilé tí ó ṣe dò ilé tí ó ṣe dáhẹ́ ẹ̀kọ́nọ́mì wọlé dùgbùn mú kí rọ́tà onílẹ̀ṣẹ́ mi. wọ́n tún lọ́wọ́ tó ní hinú bá ibi hinú ẹ̀yìn tí màná lédè ṣe ti kú ewu tó múrin wọn lójọ èyí kọ́ compromise tó compromise ẹ̀wọ́n compromise tó náà ní kúbù tó wọ́n wọ́n lọ compromise ní tó ṣọ́ sí ẹ̀ndọ́ òní mẹ́rin tó dì òmúlẹ̀rẹ̀ àwọn ìṣẹ̀dá àdúgbò àwọn ọmọ àbọ̀ náà wọ́n dùn lọ́kùn nínú báyìí nínú bóòtù ká àkọ́mpìnì compromise jẹ́ ọ̀rẹ́ compromise wọ́lá tó ti anìkàyà tó lè sáà fi rẹ̀ náà tó lè sáà fi kúlà aláàbì ọ̀nà ẹ̀kẹ́ kóró fẹ́mẹ́ ọ̀nà àbòwọlídìrú gíra ẹ̀yìn kọ́ ọ̀kàrẹ́yìn ọ̀nà ìgbà mẹ́rin kẹ̀lẹ́ kẹ́nẹ̀ wà láì tẹ̀lé ìṣúná bí láì lè wà láì tẹ̀lé ìṣúná kóró tẹ́ ní ekú wọ́ọ̀yẹ kúkúrò halal alhali ọ̀nà ìyẹkú halal ọ̀nà ìkú òyẹ kúkúrò kúlà halal mahini lọ́wọ́ ní ẹ̀yẹ hamazin lọ́wọ́ náà ìka ire ire mọ́tàdé ọ̀rẹ́ handwork mashita ibn amin àbútọ náà lè rí almashita ni mi ọ̀hún ti tún ìkọ̀tù náà kan náà nìyẹn bá ó ní tọ́tọ́ náà ká àkàwá ẹ̀ka náà mìíràn sọ̀rọ̀ ní ká ọ̀hún ti fọ́dọ̀ lẹ́sùn dédé man náà ilé ní sáyé bọ́n àbọ̀ ní ìkọ̀ náà ọmọ ìlà àwọn ọmọdé kà mẹ́ ọ̀hún kọ́ náà náà ọmọ ìlà ó tó ní jẹjú gbọ́ wà tó mìíràn mo jáde lọ́wọ́ oní ọ̀nà ìka mo tàdé náà kà sán ọ̀nà ní mẹ́hìn ọ̀bìn asim ẹ̀rì asim kẹ́nẹ̀ ẹ̀wọ̀n mẹ́rin kẹ́nẹ̀ láìkó pọ̀ mẹ́rin kóoru ó otu lè lọ́wọ́ náà kàtẹ́wọ̀n tó mọ̀ bá dàdá líka wẹ́rẹ́ àbú rẹ̀mú wọ́n yìí nà mípò àrẹ wọ́n rẹ̀mú wọ́n yìí nà nà zani mọ̀ríkù is ọ̀nyí doubt ọ̀nyí illegality ẹ̀ mọ̀ríkù jẹ́ta

adáwọ̀ anáwí ìgbògírà onímọ̀ ẹ̀ adáwọ̀ náà ó ní ó púpọ̀ ọmọ ẹ̀yẹ́ àbá àjọ ìṣẹ́ mẹ́mòlì ọ̀ àrẹ́nà ṣe ẹ̀kẹ́tẹ́ mi anyị na-apụ ekwuru paarị demiri amị dị miji ya ile nwanyị dị mmemme ahụ ya ama ọ nọghị muhammad

wọ́n ti ebe adọ adọ́ adọ́ ìwúrò òṣìṣẹ́ náà náà àbíkò náà ẹni katambó náà ẹkùrẹ́ jùmọ́ náà sọláwà kàkà ayéde wẹ́rẹ́ katambó náà ọdún ilé gbòòrè ìhìnà ní ẹwùjọ tàtà àgọ́. àpapọ̀ owó ẹ máa ní ẹni nílé ní ẹni nígbà sáà erewa omuli onye musi omuli onye nkakora era hameleke kabowu sazabowu omuli onye nkaka erete owukuba omuli yetoyi agukire omuli ono okolo ma ka onere simkai uslubul hakim ana kere ya meyi ida ola ite oje enyima hore omuli enyima hore sabe omuli ejika lọ́nà mẹ́wùdìrẹ̀ yìí

ìtòkù jọ̀nà orí jọ̀nà mẹ́lẹ́fẹ́ orí èkìtì amẹ̀yìn akẹ́nẹ́dá ọmọdé wọn kata but zisratul buruz domin inna batsha rabbi kalashadi innahu huwa yubdi wa yuhid wa huwa al-ghafur al-wadud zul arsh al-majid fa'al lima yurid domin kawo ya da kama mana yan hal ataka hadithul junud

ọbásanjọ́ mẹ́ta na ọgbọ́rẹ́ mi àánì làmì ya tòrò ká àánì ìtì ẹkọ́nọ́mì ẹ̀rẹ́ ìṣọ́lọ̀ tọ́lọ́ iní ààyè jihad ní nànà òmúrò sí ààyè jihad lọ́ni bí a lẹ́sẹ̀ owó níbìkà yẹtùsíkì jihad rẹ̀ lẹ́n bí a sì jì àrọ́dákáwọ́ ẹ̀ka kẹ́ni àpẹta ọbẹ̀ àwọn onímọ̀ ya mọ̀tò lọ́sẹ́lá ìyẹn yín múlẹ̀ ẹ̀bá bọ́ tọ́ọ̀bù ẹ̀hìn bụ ihe, ìtàbí ndị ha gụọ either in Iran Afghanistan or Palestine or but the government of America they are it's up on ẹni wọn náà dáa kẹ́ni kura náà ká yìí ẹni wọn ní àdídùn tó mọ nínú ẹni wọn ní yìí dáa ká bá yìí náà náà inú kò mórí náà wọ̀tá ala ẹ̀wọ̀n náà náà afghanistan gbóra iraq náà iraq amẹ́ríkà tó or of the of the of the graveyard day of America. These are Insha Allah, And if you, if you will withdraw, uh, Britain will withdraw soldiers, or, or uh, Germany will withdraw Insha Allah, ta'ala, Iraq, America mehoranu, etu eh, Iraq. Weka, Sunni triangle, ana hizo, triangle of it, Fallujah, ebe, ebe maparahu, Ama o Zarqawi then in Badukaka, Zarqawi is dead, Zarqawi is alive. So, from this guy, in a way, they are reckoning. Because it's a funny, in I know it's running. About wow. Well, okay, how can I get in a Kuba Drekway? In a Kuba, Tafsir Quran is Tafsir al-Waqi'iyya. It's foreign issue. Eh? current events lórí quran ọmọ ní bẹ́ẹ̀ gàbẹ́ rí quran in action ní iraq quran in action In palestine quran in action ní iran nìkẹ́ israel Kenya, at afghanistan ọ̀yẹ̀kọ́ and quran in action in nigeria kuma ọmọ ní òsì

tafsir wa zai tsobar tafsir ruwa mai da wani janayin wani umar subhanahu wa ta'ala aka وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم أي قاتلوا لإيلاء الدين الله فلا جعلني قرأكم نلو عيسى بن مريتبا من قاتلكم أرنا كيف يهجا من الكفار إني كابريني ولا تعتدوا إن الله لا يحب المعتدين أي لا تبدأوا بقتالهم سوى يقول أضاك يومي مريبا رجازة أدوها ومن ينكوني فإنه تعالى لا يحب من ظلم أو اعتدى أبو كومري سبحانه تعالى أوجد لنا إكاو مهنا هذا أكرنا إكا آمين إنما هي كلنا وكان هذا في بدء أمر الدعوة أقصرنا ظنامي إجاني إلى دعوة المكان ثم نفخ أول من دز منسوب دنيا بآية البراء إن آية نيكو إني براءة إني سورة توبة كذلك وقاتل المشركين كافة مشركين ni abẹ́ni bẹ́ẹ̀ ló wáyé lọ́wọ́ ìwọ́jà lọ́wọ́ wá abẹ́ni wọ́kí ìlànà ìfẹ́ ọ̀bẹ̀ áyá alẹ́ ti ìbáàdà hàn bẹ́ẹ̀ ni kéye isemi isemi nafe anakosan kwele bi aya na ka o le ta pe eh aya man ana bi ana mansuha wa hiya qawluhu ana bi no muriya kaka waqtuluhum haythu taqtumuhum huwa ni aba ta na ka wa ya ri waqtuluhum haythu wajadtumuhum idu wa la wan huwa bahidan fi hillin aw hirmin ọjọ́ ilé ìkílọ̀ ana nke because omori oni make a decision ko kẹfẹ oni ìjà rẹ ka haram ọrọ kọ awa ẹni malẹju ẹni malẹju malẹju haram واخرجوه من حيث اخرجوكم اي شرجوه زوائب او من اوطانهم هنا قراني واخرجوهم منها يوم ردوا هولاني كما اخرجوكم من مكه انت من ردوا هول مكه تو يهود لهم مدينه لازم يوم ردوا يهني الى ما يؤمنكم والفتنة أشد من القتل أي فتنة المؤمن دعكم كتاتي هناك دو عن دينه هو عدو هناك أشد من قتله قلنا تلوني كدكمري هنا أو كمري أكمري إنه يدو أكو وغدو كاكا فهي أه أمني أمي سوبو فهي أمني أم برودا ويسوا أوهي بابا تنسوا بسا ọlọ́mọrí àkàrẹ́ nìkan àwòkọ́ wọ́rí yìí ọlọ́kù láwọn ní kòkó àmúrí ọkọ̀ ìlànà ẹ̀dọ́ àwọ̀ hìrà rẹ̀ àyà àwọn ọdí ka ìgbà alhamdulilá ẹ̀mọ́nà ọgbọ́ rẹ̀ lẹ́ẹ̀ka ní ikú àmẹ́mẹ́kọ́ à ìlú lè náà tó bá rẹ̀ kó yóò kókó àmúkọrọdọ̀ wà lórí mọ̀ lọ́lẹ̀ èyí ẹ̀rà èjì were tatere tidani ku abaru bodo gonde wa won omori kol bitna to aja dominal qatli ay ta ala kwan ko do mu'mini andi ni do do na ikan ono nyuka ta uni kido wa mu'mini au kufru al kufar ka awel kawri tan kan zalam de am na mi komorina ashad ono nyuka ta un wa afla ta'anan pe haram o wika aw ka bi e mul ila kan no jid haram wallahi ana we haram u ke kere ona kubra ne ama wan فإذا استعظم القتال فيه فكبرهم أعظم أنا كا أني أني من الدباني كا أني بدو تو يا دباني قتال ده دباني لكوكو كا أني بدو بيوم كوكو إذا المسجد الحرام فكبرهم أعظم كافرين لنا قدهم ولا تقاتلهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه أي لا تبدأوهم بالقتال هذا كأنه يبدو ذا الدواء بركون إنهم نجام بها ما كان دواء معون عظاما إن داي إن المسجد الحرام حتى يبدأوهم بقتالكم فيه هكا أني أيما ذلك أنني المسجد هم ذلك بيوم جالسا من هنا أقول جمتوا أيضا فإن قتلوكم فاقتلوهم أي إن بدأوكم بالقتال إن لهم ذلك بيوم جالسا فلكم حينئذ ما ورون إنهم أنا قتالهم كيف وجه لأنهم انتهكوا حرمة حرمته أقول أني فنري جوها أنا مثله أنا جاء جنيه والبادي بالشر أو يرون يكون ما قلني مديري أظلم أنا من هنا وكيكري أو يقول أنا دي ده أنا بنا أولني ما نلا أكون هذا بتنا والبادي أولني ما بالشر مديري أظلم أنا من هنا أنا ديو كيكري كذلك جزاء الكافرين أي هذا الحكم أو يقول إنه من مسلك إنما يوم ما رمى جزاء كل من كفر بالله utosha unumuri dia bana ka كما kama unumuri saini فإن الله غفور رحيم أي فإن انتهوا عن الشرك أن يهوني أهم شركي وأهم زوا وأهم كذا زادة يتزبروا مريكا وأسلموا دل إسلام فكفوا عنهم jiwalin waiwa ne a sun kuta na wakawa ni zuwa nawa ne inna Allah ya firu liman taba abu ko muri jeri da nai ko tuba wa anaba rawa ndo muri wa qatiluhum hatta la takuna fitna wa yakuna ad-din lillah ay qatilul maharibina aziya fi unijal anabi ana fi unijal umurika wawaja alwa wawane hata tuksiru shaukatahu olodu webisan wachakachu kikuno katane wala yabqa shirki la za kushirku kunya ala wajhi al-ard ile zitizonan wa yusbihu ad-din lillah wa yusbihu ad-din Allah huwa zahirun alim ti adini omori yana islam don wa rafi ni ka ọna kunya kebe ban don ebe padaki ndoto hen ala sahirin adiyan ti so abadi na ogun be bayin intahaw bala udwana illa ala zalimin ay bayin intahaw en ne ka kana kuja en ne ku pelu kuraku na dina one dawoni an kitalikum una tuni jarin fa kaffu an àwọn òkèrè ọ̀nà lẹ́jù wọn rẹ̀ wọn ni hún ní ọjọ́ ọjà rẹ̀ ni bàbá ń kọ́ ọ̀tọ́lá ò bá jẹ́ záníká àánà òkè ní kílé ẹ̀kúkọ́ òní jà rẹ̀ ọ̀nà ẹ̀kún lè pèrè jà rẹ̀ pọ̀hú àtọ́lẹ̀ ọlọ́nà ọdẹ́hùn náà rẹ̀ àgbáwọ̀ ọ̀nà àmàni olẹ́hùn náà wọ̀lá odò wa ní ilẹ̀ alazọ́lẹ̀ mi ọ̀nà ẹ̀rẹ̀ wọn lè nẹ ẹ̀nà ìkẹrù níhùn náà ọ̀nà ẹ̀ka akàfà kó ìjà rẹ̀ dọ́gbà ìjà àwọn bẹ̀yìn ní sáwọn ní ṣírkì kuma ana buka enne era hon ni kala kun shirku fala ta tadu alaihi azuma ne mai ka wannan ne thumma bayana ta'ala awon man no do mori ko am bayana ruin anna qital al mushrikin fi shahr al haram ka inu wana wana kaza jarina na mudi wana wa ta'ala yubihu lil mu'minin ọ̀rẹ́ ìrìhàn náà rí mo rí ìjẹ́ níka dẹ́gbẹ́ tó wọn kọ́ ọ̀rẹ́ haram kaza jarina ni ìfi tábìlì ni jarina dáfà àdùwá níbí ni omi ẹnkátẹ́ ní inú mọ̀nà ẹnẹ́mí nínú mọ̀nà wà rẹ̀ ti dọ́wà rẹ̀ mà ọ́ èkó wọ́n kí ní wọ́n ti dàárọ̀ mọ́ mórí kàzọ́ ni ó wọ́n lẹ́yìn haram kìtù káàbìrì jà yá ni èrè tẹ sẹ́tọ̀ǹtì jọ́nà kàtọ́ àkàrẹ́ fẹ̀yìn yàrá tẹ́lẹ̀ mórí ká àbútọ́ mórí ká aṣtáharul harami bẹ ṣáharul harami wọn horo máa tó kẹtọ́ mórí ká aṣtáharul haram bẹ ṣáharul haram àmẹ́ òun rẹ̀ inú haram náà kàfẹ́ pàṣẹ يوجد تانو هرمنا وبدي كونتينيو سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته